mo kí gbogbo yín pé ẹ káalẹ́ ní orúkọ jésù olùgbàlà yóò dára fún ẹnì kọ̀ọ̀kan yín o òkè òkè lẹ́ẹ̀ lọ o ẹ ní ṣàṣetì ní orúkọ jésù gbogbo ogun tí wọ́n gbé tìọ́ níbi iṣẹ́ yẹn lónìí olúwa yóò ṣe ogun yẹn bẹ́ẹ̀ ni yóò rí ìwé ìsíkẹ́lì ni mo fẹ́ kà ní alẹ́ yìí orí thirty seven mo fẹ́ ka ẹsẹ̀ three àti ẹsẹ̀ four ìwé ezekiel orí thirty seven ẹsẹ̀ three àti ẹsẹ̀ four bíbélì kà pé olúwa bá bi mí léèrè ó ní ìwọ ọmọ ènìyàn ǹjẹ́ àwọn egungun wọ̀nyí lè tó jí mo bá dáhùn mọ́ ní olúwa ìwọ nìkan ni ó mọ̀ ó bá sọ fún mi pé sọ àsọtẹ́lẹ̀ fún àwọn egungun wọ̀nyí kí o wí fún wọn pé ẹ̀yin egungun gbígbẹ ẹ gbọ́ ohun tí olúwa wí hallelujah ìrántí àfihàn ìsíkẹ́lì rèé ó bára rẹ̀ nínú aginjù tó kún fún egungun tó ti gbẹ ọlọ́run wá bi léèrè wípé ọmọ ènìyàn sí àwọn egungun wọ̀nyí lè yè tí wọ́n lè padà dèèyàn gẹ́gẹ́ bí ènìyàn ó dá padà fọlọ́run pé olúwa ọwọ́ yín nìyẹn wà olúwa wa ni lóòótọ́ ó ń bẹ lọ́wọ́ mi bákan náà ó ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà èmi ní agbára ṣùgbọ́n ìwọ máa sọ̀rọ̀ hallelujah olúwa wa sọ fún pé sọ̀rọ̀ sí egun gbígbẹ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ gbogbo àwọn tá a bá jẹ́ akẹ́kọ̀ọ́ bíbélì bó ṣe ń sọ pé ẹ̀yin egun gbígbẹ ó yẹ jí bẹ́ẹ̀ ni ariwo ta nínú aginjù egungun ó ń pàdé egungun iṣan dé ìrara dé gbèlè wípé wọ́n sì di àwọn ọmọ ogun ńlá ńláńlá hallelujah bóyá òun gbọ́ mi ní alẹ́ yìí gbogbo nǹkan dàbí ẹni pé ó ti kú gbogbo nǹkan dàbí ẹni pé ó ti gbẹ ó dàbí ẹni pé kò sí ìrètí mọ́ bóyá iṣẹ́ rẹ̀ bóyá ìbáṣepọ̀ rẹ pẹ̀lú ẹnìkan maybe your relationship your business even your health ó dàbẹ̀ ni pé kò sí ìrètí mọ́ aginjù egungun gbígbẹ nítorí rí yẹn pé kíní ti gbẹ o ti wá fẹ́ sọ ìrètí nù olúwa sọ wípé agbára ń bẹ lọ́wọ́ òun ṣùgbọ́n ìwọ náà sọ tẹ́lẹ̀ sí sọ̀rọ̀ sínú egungun yẹn sọ̀rọ̀ sínú iṣẹ́ yẹn wí ní tó dáa síbẹ̀ látàrí ẹ̀ lọ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ pé ìwọ iṣẹ́ mi gbà tún sí ayé ọmọ mi gbà tún sí ìlera mi gbà tún sí máa sọ̀rọ̀ jáde agbára ń bẹ nínú ọ̀rọ̀ rẹ agbára ń bẹ nínú ahọ́n rẹ àwọn ọ̀rọ̀ nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ ní dáadáa bẹ̀rẹ̀ sí máa sọ mo sì fi dá ọ lójú pé olúwa yóò fi àṣẹ sínú ọ̀rọ̀ rẹ gbóńtọ́ bá sì ti wí wàá máa rí ìyanu ọlọ́run so nígbàgbọ́ mo fẹ́ sọ̀rọ̀ sí ayé rẹ̀ mo sì mọ̀ pé ọ̀rọ̀ mi lónìí yóò mú ìyanu ńlá kan wọnú ayé ẹ̀ ń tẹ́ ń gbọ́ mi ó yá tẹ́wọ́ ní alẹ́ yìí mo wí ní orúkọ olúwa pé gbogbo nítorí àbẹ̀ ń pé kò sírètí mọ́nú ayé rẹ̀ olúwa kó dá sí lálẹ́ yìí gbogbo egungun gbígbẹ lórí ọ̀rọ̀ rẹ̀ ní alẹ́ yìí kó gba iyè ní alẹ́ yìí mo kéde gbogbo ọ̀nà tó dí kó máa là gbogbo àìsàn nínú àgọ́ ara rẹ ọwọ́ olúwa kó fà jáde kó bẹ̀rẹ̀ sí máa rí ìwòsàn àwọn nǹkan tó lè ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí àìlera látàlẹ́ ìlọ kó bẹ̀rẹ̀ sí máa ṣe kí ìgbàgbọ́ rẹ nínú ọ̀rọ̀ tó ń gbọ́ yìí kó mọ́ ọ gbogbo iṣẹ́ tó ti ṣubú lórúkọ Jésù kó dìde padà gbogbo okòòwò tó ti ṣubú tó ti gbẹ láti alẹ́ yìí lọ mo ní kó dìde padà kó sì dára fún ọ mo gbàdúrà pé bó ṣe ń lọ sùn ní orúkọ jésù wàá sùn láyọ̀ ní orúkọ jésù wàá jí láyọ̀ ọkàn rẹ yóò balẹ̀ ó ní rógun àlákàlà ọfà òru rẹ ní bà ọ́ ààbò ẹ̀jẹ̀ jésù yóò wà lórí rẹ bẹ́ẹ̀ ni yóò rí orí ọ̀fẹ́ ọlọ́run yóò pọ̀ láyé rẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́run yóò tàn yí ọkà òkùnkùn sì ní borí rẹ̀ bẹ́ẹ̀ ni kó rí ní orúkọ ńlá jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni ti yín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá àlàáfíà ni fún mi.